òṣèré onítìátà yorùbá lẹ́kan ọlátúnjì ni a gbọ́ pé ó pàdánù ìyàwó rẹ̀ ní déédéé ọdún kan tí ọlọ́run ọba mi kò yọ nínú ewu ìjàmbá ọkọ̀. ẹ káàbọ̀ sí òdòdó tv níbi tẹ́ láǹfààní àti máa mọ̀ bó ṣe ń lọ ní yorùbá movie entertainment pátá ẹ sì mọ́ gbàgbé láti kílìkì sórí thumbs of like button fún wa lórí tv yìí bẹ́ẹ̀ bá ń gbádùn wa. nǹkan ò ṣe bẹ́ẹ̀ fararọ ní agboolé òṣèré onítìátà lẹ́kan ọlátúnjì lẹ́nu bí ọdún mélòó kan ó fẹ́rẹ̀ pé ọdún kan tí ọlọ́run ọba kò yọ nínú ewu ìjàmbá ọkọ̀ tí ó sọ di èrò ilé ìwòsàn tí ìyàwó rẹ̀ olóògbé sì dúró tì gbagbagba ní ilé ìwòsàn ọ̀hún. kàyéfì ńlá ló jẹ́ nígbà tí oníròyìn tèmilọ́lá ṣóbọlá fi síta lórí instagram page rẹ̀ pé ó ṣeni láàánú pé òṣèré lẹ́kàn ọlátúnjí tún ti pàdánù ìyàwó rẹ̀ o tó kí ọlọ́run ọba mi kó bá mi pẹ̀tù sí lọ́kàn nínú àsìkò rúurú yìí. òṣèré náà lẹ́kàn ọlátúnjí ni ó sọ wípé nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ṣe ni ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ọ̀hún náà ṣẹlẹ̀ sí òun bíi àlá ìkòròdú ni ó wí pé òun lọ ní eighteenth of june láti lọ ṣe ìfilọ́lẹ̀ eré sinimá míì tí òun yóò sì bẹ̀rẹ̀ eré tòun ní nineteenth of june ó nínú ọ̀rọ̀ rẹ̀ pé inú mọ́tò lòun wà tí oorun sì ti ń kun òun ṣùgbọ́n tí irú èyí kò ṣẹlẹ̀ sí òun rí pé èyí ni òun mọ̀mọ́ tí òun fi lajú sí ilé ìwòsàn tó ó fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn òṣèré akẹgbẹ́ rẹ̀ ti dúró tì í tí wọ́n ti lẹ́yìn tí wọ́n sì yọjú sí nílé ìwòsàn àwọn bíi Tapman president èyí ni Bọ́lájí Àmúsàn àti Ogun State Governor Bọ́lájí Ogun State Governor Owólabí Àjàlá ti dúró tì í tí wọ́n sì wá yọjú sí nílé ìwòsàn ọ̀hún tó kọ́lọ́hún ọba mi ó bá ní tẹ́ aya Lẹ́kàn Ọlátúnjí sáfẹ́fẹ́ rẹ̀ ẹ̀ ńlẹ́ o Òdòdó TV ní kí yín ẹ má gbàgbé láti lọ sọ́ndà comment section kẹ́ ẹ táìpù rip fáìní rẹ̀ tó lọ ẹ sì má gbàgbé láti subscribe sórí tv yìí bẹ́ẹ̀ bá ń gbádùn wa ẹ ṣeun.